alákọ̀ọ́kọ́ òun náà ni alákọ̀ọ́ jẹ́ pé wà ń pín ohun tí wọ́n yẹ́kì bí ní kó láyọ̀ kó ní àgbáríkà òun náà ó jẹ́ pé ìgbà tí wọ́n gbé ìdílé lórí orí ẹ̀sìn ọlọ́wọ́ báyìí èyí tí àwọn èèyàn tí wọ́n wò tí wọ́n fi fẹ́ra ó jẹ́ pé ẹ̀sìn ọlọ́wọ́ bá náà di góńgó rí nǹkan tó fẹ́ bẹ́ẹ̀. ó lè túmọ̀ sí pé àní wo kẹ̀mí bàbá fẹ́ níyàwó àbí lọ́pọ̀ ṣùgbọ́n nǹkan tí ó pàtàkì jù táàbọ̀lá fojú òun náà ni ẹ̀sìn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wọ́n bí àfáwọn àgbàṣe sọ́dà ọ̀dọ́ àti ọ̀gbọ̀n ọ̀tọ̀ ààrẹ nípa wípé àwọn obìnrin ọkùnrin tó fẹ́ àwọn irú ìyàwó ni kò fẹ́ ẹgbẹ̀rún ọ̀hún ṣe ẹ̀kọ́ tó lọ́wọ́ wọ́n fọ́kọ́ wọn ni àwọn mọ́tò àkọyọ lọ́sọ̀ àṣejù látàgbé má ṣe àṣejù níbi pé ìròyìn kórí báyìí kórí báyìí wọ́n kọ ní ti lọ́jà rá kò pọ̀ àwọn àrítorí pé lẹ́yìn sáfíkì kí ni àwọn àrí ó sọ pé láyé tá a wà yìí kò sí òbẹ̀rin tó jẹ́ ẹlẹ́yìn bí ọjọ́ rírà àwọn obìnrin àjẹ́ náà sì láyé nǹkan tí àfáwọn àgbà tí wọ́n sọ ń bẹ̀rẹ̀ ni pé iṣẹ́ gbèdìlélórí níbi ló fi máa ń jẹ́ ìdílé aláyọ̀ ìjọba ìbáríkà kò tayọ àwọn kọtí àwọn èèyàn máa ń wòye. ẹ dẹ̀ mo mọ̀ yí pé wọ́n nínú àdìsá fáwọn àbẹ̀rẹ̀ ọ̀tọ̀lọ́dí ọlọ́ àrùn bọ́ عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربعين ولما إذا الإسلام عرب صلى الله عليه وسلم جاء بيقول ìdí mẹ́rin náà máa ń torí ẹ̀ fẹ́ obìnrin. Àbẹ̀mí sọ́lá àlàsánlá ó sọ ìdí yìí ó sọ dúkìá ó sọ ẹwà ó sọ ìran ó sọ èyí. nígbà tó wá sọ lẹ́yìn tán oní fanfan gbèrè àti dìé tó lè tàbí ẹ̀dá. owó fẹ́ fẹ́ àwo tó fẹ́ lọ́kọ títí ó kọ jẹ́ kó jẹ́ ipò fẹ́ gbé ìdílé rẹ nílé rí tí kò jẹ́ ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ilé àti kìí sá ẹ̀sìn ọlọ́run bá ilé àti kìí tì gbogbo àwọn nǹkan yòókù táwọn èèyàn máa ń gbé ìdílé lé lórí kò lè sá ọ̀ eléyìí ó jẹ́ nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ fi sọ́kàn bákan náà nínú nǹkan tí a gbọ́dọ̀ wò ká tó gbé ìdílé kalẹ̀ onílẹ̀ àlùkàfà oníkáwo ìdọ́gba láàrin ọkùnrin àti obìnrin tẹ́lẹ̀ fẹ́ra ọ. àfa àìwá rè ìdọ́gba tá a sọ yìí ó gbúdọ̀ jẹ́ àlùkàfà àtúnfi dì a gbúdọ̀ àkólé kan ìdọ́gba níbi àrámọ̀lẹ́sìn níbi táyé tó bá wúyàn oníwákà fún ààrẹ ìtì ayé ṣùgbọ́n èyí tó le jù tí yóò gbọ́dọ̀ fọwọ́ dẹ́ndẹ́rẹ́ tí yóò gbọ́dọ̀ fi mú oní ẹ̀dọ̀rọ̀ nípa ẹ̀sìn pẹ̀lú fà á tó dẹ́pẹ̀ nínú wa sallallahu alaihi wasallam àwọn ti gbé ìsìn ọmọ ọlọ́kọ àbí ìgbà fún èèyàn láti dìyàwó ẹ̀ àwọn ti gbé sórí àkàfà àtìkè ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú mi قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه àwọn fún àwọn olóògbé ní hadith àbẹ̀rẹ̀ àìpé àrùsọ̀lá àràsọ́là ní tí ẹni tí ẹ̀sìn rẹ̀ àti ìjọmọlúàbí rẹ̀ bá tó bá tẹ̀yìn lọ́rùn ó túmọ̀ sí pé a ò kàfàrà níbi ẹ̀sìn nígbà pẹ̀lú yóò gbẹ̀lú kàfàrà níbi ẹ̀sìn ìwọ ní tìhánù súnmọ̀ sábà fi ni ọ lọ́fẹ̀ẹ́ dé ìdáàbò ẹni tó ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ti bọ̀dà lẹ́rú mi ẹni tí ń bẹ ní tí wọ́n gbọ́yé nínú ẹ̀sìn ẹni tó fẹ́ fẹ́ lóbìnrin kò gbọ́yé mo ti rí ìṣẹ̀lẹ̀ rí tó dájú pé obìnrin yẹn ṣe àwọn lè ṣe tẹ̀blígì ọ̀wà tẹ̀blígì lóbìnrin là òun jẹ́ sáláfí ọkùnrin jẹ́ tẹ̀blígì lọ́kùnrin so tọkùnrin tó bá tó fẹ́ lọ jáde wàhálà wà lọ́sọ̀rọ̀ ọlọ́wà máa ṣẹlẹ̀ ọlọ́wà máa ṣẹlẹ̀ àbúrò nìkan ààrẹ wà fún ìṣẹ̀lẹ̀. àbúrò ẹ̀ náà kọ́ ẹ tó jẹ́ pé òun tiẹ̀ lóbìnrin ìwọ́n ló ráyè sún nàní ọlọ́fẹ́ súnfí lómi ìlú ọmọ tí mi. ìyẹn délé ó sọ ìtẹ́ funfun lẹ̀ ó bẹ̀rẹ̀ wà síbà. ẹ rí i pé mọ̀lẹ́bí yẹn ó yẹ kó bá ti di ìfàyè bọ̀ ẹ sí ẹ̀ mo nínú apalabi tí a gbọ́dọ̀ kíyèsí ibi tá a bá kò sí níbi ẹ̀sìn ìgbàlá wọn bá ní wọ́n pẹ́lẹ́ wà. nínú ìgbà tí mo ń jẹ́ kí mọ̀lẹ́bí ó tó òun ní kíkẹ́jọ ní kàfáà níbi ẹ̀sìn. àwọn afáàní eléyìí náà ó jẹ́ nǹkan tí mo ń gbé ó jẹ́ òpó ó pé mọ̀lẹ́bí náà nínú ọ̀dún tó tún gbajúmọ̀ láwùjọ wa kí àwọn èèyàn sábà alákòólé rẹ̀ òun náà dọ̀rọ̀ nípa al-muharramat àwọn obìnrin wo ló jẹ́ pé èèwọ̀ tí ìbọ̀rọ̀ fẹ́ ní Islam ẹ̀rù wípé lẹ́mdẹ́rẹ́ta yìí amẹ́nubà síbi àwọn ọ̀dánilẹ́kọ̀ọ́ kan yìí pé àìpẹ́ yé nẹ̀ká ìgbéyàwó olójẹ́ pé wọ́n pọ́ tẹ́rì sínú ilé ìta abẹ́tọ̀ ní báyìí Allah subhanahu wa ta'ala fi surati Nisa ní sọ́rọ̀ ọgbọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àyà ẹlẹ́ẹ̀kẹtàlélógún twenty three twenty four Allah subhanahu wa ta'ala aláàtọ̀ àwọn obìnrin tí mùsùlùmí ti gbọ̀gbọ̀ fún. ìtumọ̀ rẹ̀ ni wípé tí èèyàn bá wo ìyàwó tèèyàn fẹ́ tàbí wo ọkọ tó fẹ́ tó bá ti gbára rẹ̀ ní kàtígórì kẹta àwọn yìí ó ju ẹsẹ̀ nìkan yẹn ìyá tùká. Allah subhanahu wa ta'ala ní hurrimat alaykum ummahatukum. aláàní nínú àwọn tá a ti léèwọ̀ fún àwọn ìyá ẹ̀gbọ́n ìyẹn ló fà á ó fi jẹ́ pé àwọn ìyàwó àmẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam ìyàwó ni wọ́n àrífẹ́ wọn ìyàwó Aisha ìyàwó Maimuna ìyàwó bẹ̀bẹ̀ Khadija àwọn ìyàwó wọn rọ́bì ọlọ́run tó aláàbò náà sọ. àwọn ẹgbẹ́ ń bèèrè nínú àwọn lábì àwọn ọ̀nà tó kàn máa sọ àsopọ̀ ní òkè wọ́n sọ pé ẹnìkan bẹ ìyàwó rẹ̀ ó padà di ìyá rẹ̀ ṣùgbọ́n ṣe kò ìyàwó rẹ̀ ẹ̀yin obìnrin lẹ́tà bẹ̀rẹ̀ yẹn ìyàwó ẹ̀ ó di ìyá rẹ̀ ṣé nǹkan yẹn pọ́n dúró ìyàwó ẹ̀ ó padà bá ó padà di ìyá sọ̀rọ̀ nù nà àárí onáǹtà Zayd ibn Haritha Zayd ibn Haritha ẹgbẹ́ Zayd ibn Haritha òun ló kọ́kọ́ fẹ́ ìyá wa Zainab bintu Jahash rọ́bì ọlá ọ̀tá aláàánú màjúmáyé. Zainab bin Harifa ó fẹ́ Zainab bintu Jahash nígbà tó di fáramà kọ́dọ̀ Zainab àánú àwọ̀tọ́rọ̀ dàgbàjì náà kà á. Lẹ́yìn pàṣẹ Zainab parí pẹ̀lú ẹ̀ tí wọ́n túká aláàfẹ́ ìyá wa Zainab fún ànẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam ìyá wa Zainab bó ṣe wá di ìyàwó ànábì ó ti di kí ìyá wa ọ̀rẹ́rẹ́ ó jìyà fún ìdílé ìjọba. ìmẹ́lò náà rí pé ìyá wa ní àwọn ìyàwó Muhammad sallallahu alaihi wasallam kódà èèyàn bá jù ji lọ lọ́dọ̀ orí ló fi dáyé pé èèyàn lè fẹ́ ìyá rẹ̀ àwọn ìyàwó àmẹ́bí náà tukun bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó wa àkàkalẹ̀ yálà ìyá tó bí wa tàbí àwọn ìyàwó àmísọ̀lá àlọ́sọ́lá tá wà ní kí ni o ipò ìyàwó wa. wọ́n bàbá àtùkù bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin yẹn lè fẹ́ wọ̀ ṣùgbọ́n ìtàn wọn fẹ́ pé lágbàáyé òun ṣe máa ń rẹ́ẹ̀tì pẹ̀lú ọmọbìnrin òun àpòpọ̀lá. mánéèjì yẹn lè káwọ̀ yẹn nínú ṣẹ̀dá Islam. nǹkan àwọn fa àfihàn nǹkan àwọn tí ó lálàáfíà bẹ́ẹ̀ ni. wọ́n àtùkù bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀yà yín ọmọ ọba Allah subhanahu wa ta'ala ó ní kí ìbí kó tà yín papọ̀ ọmọ ẹ̀yẹ́ yẹn ọmọ abẹ́yẹ ẹ̀rí fẹ́ láyé ẹ̀gbẹ́ àtàbúrò ẹ pé ìyá kan náà ló bí agbára kan náà ló bí ẹ̀rí fẹ́ láyé. wà á máa tòkò mù àwọn àǹtí yín àbúrò bàbá yín lóbìnrin ẹ̀gbọ́n bàbá yín lóbìnrin ẹ̀rí fẹ́ wọn. wọ́n kọ́ láàtòkò àbúrò màmá yín lóbìnrin ẹ̀gbọ́n màmá yín lóbìnrin òdiwọ̀n kẹfẹ́ wò. wọ́n bàdá ẹ̀tùn àmọ́ ọmọ ẹ̀yà yín ní ọkùnrin ọmọ obìnrin tó ń bá bí ẹ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ ìmánà máa dára ní pé é, àwọn ọmọbìnrin tí àwọn ọmọ ẹ̀yà ayé lọ́pọ̀ rẹ̀ bá bí ìwọ̀n ọmọdé kẹfẹ́ wọn. ọmọdé tó lọ bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin tí àwọn ọmọ ìyá yìí bìrì tí wọ́n bí ìgbọ̀dọ̀ ẹ̀rọ tó lọ sọ́nà ọ̀tá rẹ̀ ó ti ká àwọn tàbí fẹ́ ìwọ̀n ọ̀gbọ̀n kan bákan náà wọ́n tó o sọ ọ̀tá rẹ̀ tí tí àwọn ọ̀tá rẹ̀ òun lẹ́tọ̀ọ́ ní ọmọ yẹn ti jẹun káàkiri a gbọ́dọ̀ rí wípé ọmọ yẹn jẹun oúnjẹ àjẹyó ní ìmàrùn-ún lẹ́mẹ̀lú lẹ́màrún. arákùnrin ayé tó ṣe bóyá ó yá àwọn obìnrin náà ọmọ yẹn gbọ́dọ̀ jẹ́ pé ó sọ̀ lọ́dọ̀ obìnrin yẹn tó jẹ́ ní ìjẹun tó wà ní kéré máa ń jẹ ó wá jẹ́ pé ní ìpínlẹ̀ ẹ̀ márùn-ún ìlà rí rẹ́kọ̀dù pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí tó bá ṣe bẹ tó bá pẹ́ ẹ̀mejì ló jẹ lọ́dọ̀ rẹ̀ bí àwọn ọmọ rẹ̀ kọ̀ sí ilé ọmọ ẹ̀ lọ ọjà òtèdè lọ́sàdé gbé sílẹ̀ lọ lójú jẹ tó fi dákẹ́ wọ́n á kàkà kàkà gbogbo òjòjọ́ mẹ́ta ẹni ò sì gbìyà rẹ̀. wọ́n tó bá ti lè di pé nǹkan ẹ̀ ṣe pé ọ̀sán ó ti lè di ẹ̀bá ọ̀rùn tàbí ó di oúnjẹ tó kékeré máa ń di lọ́dọ̀ ya rẹ̀ lọ́dọ̀ obìnrin yìí ìfọ̀bìnrin yẹn ti di ìgbà. ó ti Nípò tọmọ kékeré wà, jẹ́ pé nǹkan mi ò lè dípò oúnjẹ àfikẹ́ ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn kò ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan kò ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì ó ṣẹlẹ̀ ní ẹ̀ẹ̀mà ọ̀hún sókè. wọ́n lẹ́yìn ló fà tó fi jẹ́ pé tí ó bá jẹ́ pé ẹnì ó jẹ oúnjẹ yìí ṣùgbọ́n kì í ṣe ní jẹ oúnjẹ téèyàn máa ń jẹ yó àní pé ẹni yẹn ní ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó rẹ̀ tó bá ìtumọ̀ mi tó tó gbẹ́ nǹkan yẹn kì í ṣe oúnjẹ fún èèyàn mímbà bíi ìtìpá ìgbádùn òní yóò máa jẹ lọ́tọ̀ àgbàlagbà ètò ìjẹ ọlọ́dọ̀ ọbẹ̀ kéré ó jẹ tí ń jẹ láti ṣẹ̀gbẹ́ ni tí ó sì máa jẹ ló máa jẹ àǹfààní fún. bákan náà ọkọ̀ wọn tún kún mi náà rọ̀gàn á ọlọ́ni bákan náà làwọn tẹ̀lé fẹ́ àwọn ọmọ ẹ̀yà nínú kìnrin tó jẹ́ wípé ẹ̀jọ̀ jẹun lọ́dọ̀ ìyá kan náà. wọ́n kún máa tún lè sàá ikùn bẹ́ẹ̀ ni àwọn ìyá àyàwó yín tẹ̀lé jẹun ìlẹ́ràwó rẹ̀ kò ní fẹ́ wọn náà ṣáàmà ìkókù rẹ̀ ní ìdílé ìlẹ́ràwó rẹ̀ lọ́kàn tó fẹ́fẹ́ là ìyá mi. wọ́n bá ìbùkún lẹ́tí fi ń kojú okùn àti àwọn ọmọ tí wọ́n gbé wá tọ́ nínú lẹ́yìn obìnrin tó ti ní ọmọ nìkan tẹ́lẹ̀ ẹ̀kọ́ rẹ̀ kú àkọ́kọ́ rẹ̀ wọ́n bàbá àkóṣe láàrin wọn tí wọ́n fẹ́ àwọn kó fẹ́ ọkọ̀ míì ọmọ tó gbé wá yìí sọ́dọ̀ wa tó obìnrin àlàǹfààní àti tẹ ọkọ yìí kò láǹfààní àti fẹ́ ìfọbìnrin nínú àwọn ọmọ àbàbà nínú àwọn obìnrin àlejò aláwọn afimọ́jà kù sí o aláàrẹ alẹ́ ti dà ọ́ tó lèyìn dà ọmọ tí wọ́n gbé wá tọ́ lé yìí tó jẹ́ pé ẹ ti wọlé tọ̀ ìyá rẹ̀ ni o ajẹ́ pé tí ẹ bá sì wọlé tọ̀ ìyá rẹ̀ ẹ sì nìka ẹ sọ yìí ẹ tí ìwọlé tọ̀ ìyá rẹ̀ ẹ bá kọ̀ àpòjú ẹ̀yẹ mọ́ àpòjú ẹ̀yẹ mọ́ so ọmọbìnrin yẹn tó jẹ́ ọmọ obìnrin yìí náà kò tí ì di ara so nínú mọ́jẹ̀mú tí ọmọ tóbìnrin gbé wá fẹ́ wa tóbi di haram kò ní pé ká wọlé tọ̀ ìyá rẹ̀ bákan nǹkan tó wọn bá sọ nípa yìí pé wọn máa tún ọ̀nà báyìí bọ̀kùnrin ti fi hàn jóòrè pọ̀ àwọn ọmọ yìí ilé tí wọ́n bẹ nílé yìí àwọn afáàní ilé yìí kọ́ mọ́kànlá ọ̀gá rẹ̀. eléyìí túmọ̀ sí pé bóyá a wà níbàdàn ọmọbìnrin yẹn wá ń gbẹ́kọ̀ọ́ ọmọ tí ìyàwó wa ti bí síbi kan wọ́n wá ń gbẹ́kọ̀ọ́ kò gbé pẹ̀lú wa ìyá òun sọ́jà rẹ̀. gbogbo àwọn bá ní ọmọbìnrin eléyìí tí wọ́n gbé wá sínú ilé yín ọlọ́run ọba sọ́ndé sọ wípé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà níṣẹ́ wọ́n rí i pé yóò ṣe kí ni o ọmọ wà pẹ̀lú wa pẹ̀lú wọn tí wọ́n ń gbé pa náà aráàbù náà ni mọ́dàmọ̀ ti dòkú ìwà ti sẹ̀rẹ̀ ọlọ́ni fàdé lábẹ́ kúrò ìdọ̀kan tó lè nílẹ̀ àájú náà àríkù tí ò bá sì sí wíwọlé tọ̀ níbi obìnrin tó gbọ́mọ wáyé ọlọ́ni kò ṣẹ̀ṣẹ̀ fún yẹn nípa kí kẹ̀kẹ́fẹ́ ọ̀pẹ rẹ̀ ṣeré àtọ́lọ́ ọba jẹun ṣùgbọ́n tí wọ́n tọ́ wá ti ṣẹlẹ̀ kò dé wọ̀ tó ti káwá rí ẹnìkan ó bẹ̀rẹ̀ àwọn nǹkan yìí yóò máa mọ̀ ẹ́ kẹ́kẹ́ mọ̀ rí ẹnìkan ó lọ sí orí rédíò láwọn ọdún tẹ́ bọ́ lọ ó ní òun àfẹjọ mọ́mí mọ́mí ní òun àfẹjọ ọmọ òun sùn àti ọkọ òun ẹjọ́ ó dẹ́ni ó gbọ́kọ̀ òun kí ló dé ó ní àwọn ẹ̀jẹ̀ fẹ́ràn àwọn ti pẹ́ ọlọ́run sì kan náà kí kó ṣẹlẹ̀ ní àárín àwọn òbá gúnmọ́ lọ ní ọmọ òun ló kù lọ́fẹ̀ẹ́ ẹ̀rì pé nínú àṣà Yorùbá kíláàsì apàrọ̀ pé àá àá ẹ̀fẹ́ bàyẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa gbé wá sínú ẹ̀sìn mo sọ pé tọ́ ká sọ pé sọ́lẹ̀tọ̀ ọ̀lẹ̀tọ̀ àkàrà tẹ̀ sílẹ̀ dání kọjá kò ní ó fẹ̀ bọ̀ sọ́lẹ̀tọ̀ àbí ọ̀lẹ̀tọ̀ àwọn ọ̀lẹ̀tọ̀ bọ̀ tá a tún wá wà nípa ọ̀rọ̀ àwọn kan fún ìtọ́lẹ̀ máa rò mọ́ mo ìpè ẹni pé ọ̀lẹ̀tọ̀ sọ̀lá sọ̀rọ̀ àwọn ọ̀tá ni wà ń làm tẹ̀kúrò dà sọ́ọ̀tù lèyí tẹ́ ẹ̀ bá ti wọlé tọ̀ wá sọ́lá ti bákan náà wàhálà èlò àbùdáyàkíkó nínú àwọn tí ẹ̀ tún lè fẹ́ òun náà ni àwọn ìyàwó àwọn ọmọ yín kùnrin wàhálà èlò àbùdáyàkíkó halila òun náà ni ìyàwó àtẹ́sìn àpè halila ti jáde nínú ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà ni kó o ṣe ìgbìmọ̀ pẹ̀lú ìyàwó alábàájì àdébùsọ̀lọ́lá àrọ̀sán àbúrò sọ̀rọ̀ ọlọ́wọ́n ni wọ́n aláìní àbùdáyàkíkó àti àwọn ìyàwó àwọn ọmọ yín kùnrin aláṣìbìnrin àfúlàkùn nígbà àwọn ọmọ yìí náà ṣe bí nínú ara yín náà ni wọ́n ti jáde wá ẹ̀yìn náà so nínú àwọn èèwọ̀ so nínú Islam òní kí bàbá tó fẹ́ yàwó ọmọ rẹ̀ èèwọ̀ ni aráàmù ni tí wọ́n bá sọ̀rọ̀ gidi yóò sọ yóò sọ bó ṣe pé bẹ́ẹ̀ náà ni ọmọ náà aráàmù ni kọ́fẹ́ kí ni ìyàwó ọ̀la rẹ̀ pé àti bí ọ̀rọ̀ kiri bàbá bàbá ń dìkú náà náà aráàmù ni torí pé ipò ìyá náà ló wà sí ọ. ọlọ́run bá ní wà á ń tẹ́jú bá owó bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ́ yìí bákan náà àwọn tí ẹ̀ ní fẹ́ òun náà ní kẹ́ ẹ pa ọmọ ẹ̀yà méjì papọ̀. ọmọ ẹ̀yà méjì yẹn yẹn pé ọmọ ẹ̀yà méjì jọjọ bí wọn papọ̀ tàbí ọmọ ìlà máa kan ìtọ́nà àfẹ́yìntẹ̀ ti ṣe síwájú kó tó di pé ayà òjò àbàyẹ ìlà wọn kí ara bọ̀ fún ọ̀rọ̀ fi máa ọmọ ọba aláà subhanahu wa ta'ala ọmọ ọba ní ọba aláforíjì ọmọ oníkẹ onídàwọ̀ ọlá subhanahu wa ta'ala ṣùgbọ́n ayà yìí a rí ìgbà mẹ́rin pé àwọn obìnrin eléyìí tí a lè fẹ́ aláàka àwọn ìyá wa aláàka àwọn ọmọ obìnrin wa àwọn àti wa ọjọ́ bí wa níbi ìyá níbi bàbá àwọn àǹtí wa ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa lọ́fẹ̀rẹ̀ àwọn àǹtí wa náà ẹ̀gbọ́n bàbá wa ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa ní obìnrin bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìyá wa àwọn ọmọ obìnrin tí wọ́n bá bí àwùjọ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìyá wa lọ́bìnrin náà àwọn ọmọ obìnrin tí wọ́n náà ìwọ̀n ní fẹ́ wọn. àwọn ìyá lè pọn ẹni tí wọ́n fún àwọn ọmọ lóúnjẹ nígbà kékeré pẹ̀lú mọ́jẹ̀ pátá kà èèwọ̀ fẹ́ wọn ìyá ìyàwó ẹni ìwò ní fífẹ́. Bákan náà, ọmọ tíyàwó ẹni gbé wá fẹ́ ni àgbọdọ̀ fẹ́, pẹ̀lú mọ́jẹ̀wò tàbá ti wọlé tọ̀. Bákan náà, àgbọdọ̀ da ọmọ ìyá méjì papọ̀. Wọ́n á ní bó tẹ̀ sí ń wọ̀ nítorí pé ìbejì lọ fẹ́fẹ́. Ẹ̀ka ọ̀yẹ́ mọ́ ṣẹlẹ̀, ó ní òun fẹ́ fẹ́ ìbejì. So, òun sì ní ká àwọn méjèèjì ní ọjọ́ kan náà lá. Eléyìí, haram Muslim àwọn àfáà ni ìgbàtà lọ́wọ́ sọ̀rọ̀ àtàrà wọ̀ tààrà tẹ́bá wo ìgbàtà bá jẹ́ àlàyé àfáà black na abbas wọ́n bí lọ́wọ́ tààrà ánù ọ̀rọ̀ ọ̀hùnmá wọ́n ni haruma minan nasabi asaba wọ́n minan sihiri saba Allah subhanahu wa ta'ala mọ̀lẹ́bí fámílì láìní wa haruma minan nasabi nínú fámílì nínú èjì èèyàn méje ti Allah subhanahu wa ta'ala iná ti aláàmì àbúrò fẹ́. bákan náà wà mí lọ sí ìdílé sọmọ nínú ìdáná àwọn àna wa náà ìran méje òun náà ni àbọ̀rọ̀ sókè àwùjọ làwùjọ. gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀ yìí ti ara ti lè tàkà tẹ̀lé sọ̀rọ̀ ti àdìlẹ̀sà. tọ́ ẹni tó wá fẹ́ ọmọ ìyá méjì papọ̀ wọ́n lè ti ṣe èwo ni ó mú nínú méjèèjì dá àti ká sọ yí pé ẹni àwọn tó bàbá kà nínú mọ̀hàrọ̀mọ́tì yìí àwọn nǹkan ní ìtúwà tó tún nípa àwọn àfà wọn kì í mọ tó jẹ́ wípé kì í jẹ́ kí nìkan àkúlálàáfíà lápòjúwe ẹni tí ó fẹ́ àwọn ojú mẹ́rin lọ àbí rẹ̀ ń ta sọ pé ó fẹ́ méjì tàbí ẹni tó jẹ́ pé ó fẹ́ obìnrin tí ò sí nípò ta lè so yìgì lórí ẹ̀ lásìkò yẹn àwọn afáàní eléyìí náà á jábẹ́ àwọn màhàmàbá nínú àwọn obìnrin tá a lè fẹ́. so lẹ́pọ̀jù ẹni sẹ́yìn tó lẹ́rẹ́ ojú mẹ́rin lọ kí ló ṣe. ọmọ ìjọba ẹ̀la àgbà tó bá ti di lé ní mẹ́rin kọ́ á sì pé kọ́. ṣé yóò mú mẹ́rin àkọ́kọ́ ni àbí yóò ṣe ti yá. báyà lẹ́nu wọn sọ̀rọ̀ lọ́wọ́ àárín wàhálì wọ̀sán wọ́n ní ju mẹ́rin lọ kó tó di pé wọ́n gba islam nígbà tí wọ́n gba islam kẹ́lẹ́ mi sọ fún wọn àlẹ́ mi ní pé fún mẹ́rin èyí tó bá sẹ́kù sí kí ni o so ọmọ yìí làwọn ìgbà tọ́ta yìí pé irú ọkùnrin tó bá bára rẹ̀ nípò bẹ́ẹ̀ àlẹ́ àbùdá yóò ṣe ni o yóò mú mẹ́rin àwọn mi sọ pé rárá àwọn olè gba islam pẹ̀lú nǹkan yẹn wọ́n mọ̀ wọ́n ní kó tó rò tó wọ́n mọ̀ ẹni tó mọ̀ á sọ wípé mẹ́rin tó ṣe tó jẹ́ pìlẹ̀ yẹn òun náà ni mẹ́rin tíṣà ṣe kí ni o tọ̀nà kọ̀ láyé. bàbá sáádà àlẹ́ ìhà ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àrẹ méjì ní tó bá wá fi lékún mẹ́rin yẹn á sọ pé nìka àyè gẹ́gẹ́ òun lẹ̀ múlẹ̀ gẹ́lẹ́ bí ẹni tó fẹ́ ìyá rẹ̀ ni. ẹni tó ti tọ́ lọ tó fẹ́ yàrá ní ìsọ́sẹ̀ ìwádìí kan lọ sọ́nà màpó wọ́n tẹ̀sí ìwádìí wọ́n bá sọ wọ́n ṣe gbogbo ẹ̀ àti ta ló fẹ́ wọ́n ní yàrá lọ́fẹ́ sí nìka àyẹ̀wò ẹ̀ ló ṣẹ̀dá òun زي ما عبد بن عباس رضي الله تعالى عنه وارضاهما قال ما زاد على أربع فهو حرام إن طبع في الليكون إياه مال حرام اليوم ولك من تزوج بأمه ولا كان جاي توفي عليه أبو فا أمار ربيري أبو فا أكسوري أفا أكسيريا أبوري إبراري يوبري فأولي إنه تتي أبورك بريد فأولي الله سبحانه وتعالى أسيني èèwọ̀ ká sì kí ni ọ kí o lè ká àwọn kan wá. ká tó lè gbọ́ yé nípa àwọn tá à lè fẹ́ tá a mẹ́nu bá nínú àyà yìí a sọ nípa rọ̀bà ìbùkún wà mẹ́tí tí ìhòjò rẹ̀ tó. àwọn ọmọ obìnrin tẹ́ gbé wá sílé yín tí wọ́n wá pa. afọ amálẹ̀kì ibùdó àwọn ti ń tún àdàpá àmàfẹ́rẹ́ ọ̀rẹ́ كانت عندي امرأة ولدت لي فتوفيت. arákùnrin ní àwọn ní ìyàwó kan tó ti bímọ fáwọn gbìyànjú bá kú. ó ní fọ̀dẹ́ntù àléhà fọ̀làkìtù àléhà ibn Abi Talib fọ̀kọ́ mẹ́rẹ̀lẹ̀ ọkùnrin tó fi ẹsẹ̀ mọ́ra ọ̀kọ́lá alára ibùnà ó tún náà obìnrin yẹn tó ń fẹ́ ó fọmọ́ àjọ. ó pàdé àfọwọ́ àlè ibn Abi Talib àfọwọ́ àlè ibn Abi Talib bá bẹ̀rẹ̀ ká bóòlù kútù náà ó ní mo níbẹ̀ yìí ó ní káàdà ti fi hẹ́jẹ́rì á lè ní sẹ́ ilé rẹ̀ ní gbé kọ́ kútù náà ní àti pààyè ó ní mo ní rárá ó ń bẹ níbo ẹ̀fọ́ ọ̀la pàǹkì hà ó ní àti sọ pé àfẹ́ kọ́fẹ́ ta ọmọ ìyàwó lè tọ̀sẹ̀ tẹ̀lé قال قلت أين قوله وربائبكم التي في حجوركم أورا ونقول عقم نقول في آية فما صحيح وربائبكم التي في حجوركم ولا في قال إنها لم تكن في حجك وإنما ذلك إذا كانت في حجك قل لي علي بن أبي طالب رضي الله عنه وسأقول على أو إليه ثم جاء من بينك يوم إن بلاك تعالي ti bẹ ní ọ̀dọ̀ rẹ̀ ó ní ìtọ́lọ̀ ọba sọ níbi ìrìn afọ́wọ́n mẹ́rin níbi ìwà pé ìtọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó sọ ń bíbà ẹ̀yẹ ó sọ ní sọ àlùrọ́ọ̀lì ó sọ nípa kíni o nípa ìta sábà máa ń ṣẹlẹ̀ ó ní afọ́wọ́n á ní ìlàbí tọ́lìbù náà ni wọ́n bí lè pèsè rọ́jò ní yàtọ̀ lọ́wọ́ jùlọ máa ń tún mọ̀ lùtọ̀ nínú kọ̀ọ̀rá kọ́bìlì àìyẹ́dùkú nàbíyà àwọn tó ń láti wá sára ìtòkè yẹn nípa ẹni tó jẹ́ pé o ó ti tẹ́ obìnrin kan ó máa kọ obìnrin yẹn padà ṣùgbọ́n kọ obìnrin yẹn èyí ìwọlé tán ìyàtọ̀ pẹ́jẹ́ méjìlá dákọ níbi títí rọ̀ báyìí wọ́n sọ pé ìkànnì rẹ tó ṣe kí ni o ìgbà yàtọ̀ ha obìnrin tó ẹ̀ tó lè fẹ́ ìyá obìnrin yẹn ìyá ó ní ó bẹ nípò ọ̀rọ̀ bíbà ipò obìnrin ilé tí wọ́n gbé wá bá ẹ̀ lé ọlọ́run sọ yìí pé ní èmi la tẹ̀kúnú nàkọ́ tó lè bẹ́ẹ̀ bá ti wọ ìlétọ̀ wọn. àwọn afáàrọ̀ nínú wọn lọ́wọ́ ta ara wọ́n ní àwọn àlàyé afáàrọ̀ bẹ́ẹ̀ mọ̀ sọ́rọ̀ sàbí bá wọ́n ní àdáwọ̀ áfítà àfihàn lọ́dún ìdàgbà wọ́n jẹ́ mìíràn fẹ́rẹ̀ mọ̀tàn lápá kọ́bùlà ayẹyẹ àwọn mọ́tà àánú wà tí obìnrin yẹn ti ẹ̀kú kọ́nà là bá sáyà tàzá wọjà ó mà á ìlọsílẹ̀ kò sí láì sí kó ṣe kí ni o wọ́n fẹ́ ìyá rẹ̀ fún mà á tàn mí rẹ̀ fàrọ́jà àtàhùn fàdàhàhùn wà kọ̀dì wọ́nàdẹ́t àwùlàdẹ́t. onílẹ̀ ìgbà náà ọba wá sí màdínà lẹ́nu ọ̀sẹ̀ wá sí màdínà. nígbà tó dé padà ìmọ̀ ti yàtọ̀ pé tí alẹ́ ìbàbí tọ́lù sọ lókè yẹn ìgbà tí màá dé ààrẹ nínú àwọn sọ àpàtà wọn ní àkọ́kọ́ sọ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n tún nímọ̀ síwájú sí wọ́n tẹ́lẹ̀ kí wọ́n dára o wọ́n bá ti wọlé tán ó lè ṣe kí ni lè fẹ́ ọ̀tọ̀ mẹ́rẹ́dámọ̀ tó bá ti jẹ́ kó ti wọlé tán wípé bàbá ìbùn kan ti fi òjò òrìkó tọ́lọ̀ bàbá sọ tí òjò òrìkó yẹn kọ́ ni ṣẹ́rùtù gẹ́gẹ́ ìmọ̀gbé àmọ̀ yìí mo yá obìnrin o mẹ́tẹ̀mú tó ń bẹ níbi ìyí tó obìnrin sí àlèfíà ọmọ rẹ̀ obìnrin májẹ̀mú tó tóbi jù tó rẹ̀ táwọn àfáà panupọ̀ lórí ti pé kó jẹ́ pé kíni o àti ìwọlé tọ̀ ọmọ yorùbá máa gbé kòtò gbura kò lásọ nǹkan tí wọ́n sọ ni. wọ́n ní àfáà abdullahi bin masoud rọ́jà làánú bákan náà ó ní àná rọ́jà mi bá ní sàmà tàzáwọ́jà ìmọ̀ràn àtàn ọkùnrin kan ó fẹ́ arábìnrin kan tó mọ̀ràn fọ́ àhùn màhà ẹnu wọn náà wá sọ̀dọ̀ ní gbèsò pọ́sibù lẹ́gbẹ̀ẹ́ náà bá rí ìyá obìnrin tọ́fẹ́ ó ti gbẹ́bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ rí ìyá rẹ̀ fa àjẹbàtù ah, ọkọ ìyá rẹ̀ gan fún ó tún pèlè fún ẹ̀dá dáa ju ọmọ náà ọ̀sáfẹ́ ẹ̀dá masọ́ọ̀d ọmọ wa bá àfáwà abúlé masọ́ọ̀d ẹ̀wọ̀n pẹ́sẹ̀ wa bẹ̀rẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àfáwà abúlé masọ́ọ̀d yìí pé bàbá ẹ̀ sọ fàámọ̀rọ̀ wú àìlù fàárí kọ́ àná. kọ́ ọmọ أمة تتزوج أمة فوافا يعني قل فتزوجها فوافا وولدت له أولادا قلت دي أو مفوض وفيعة وابي أو مفوض ثم أتى ابن المسعود ابن المسعود المينا سيدي بقى طبعا ابن المسعود أبلغ المسعود سبعت وعيتا أبلغ الناس بلا المسعود وواسي مدينة فسأل عن ذلك فأخبر أنه لم يحل له àbẹ́mọ̀sọ́dù bá tún bèrè àwọn sàádà míì ẹ̀jẹ̀ bá bèrè ṣé wọ́n tó ṣe pẹ̀lú kẹta àkàtúwájú sọ́lọ́ ọkùnrin ẹni fẹ́ obìnrin kan lẹ́yìn ìgbà náà ọwọ́ àti ẹ̀fẹ́ ìyá rẹ̀ sọ́lọ́ ayé yàtọ̀ sọ́lọ́ bí ibò ayé àyà ara lè tẹ̀lé àk mẹ́ta ààrẹ ikú màá ìdúró ní ṣẹ́ẹ̀tì tó ó ọkọ ẹ̀ obìnrin èèyàn fẹ́ ibi tá a sọ̀rọ̀ nípa mọ́jẹ̀mú ó ní bí tó jẹ́ wípé wọ́n gbọ́mọ ẹ wá fẹ́ wa lápẹ̀ ńlọ bí òun lọ ló ti mọ́jẹ̀mú wípé ta ti wọlé tọ̀ ìyá rẹ̀ àbá ìwọlé tọ̀ tó ń bá wa gbé àbí bá wa gbé gbogbo nǹkan ìkú tá a dá kan níbi àyà sọ́tò ní sáà yìí àyà ní páàkì ni ọkọ̀ mú ẹ̀dá ni ìyá èèyàn òṣùmọ́jẹ̀mú tó fi lè fẹ́ ìyá ìyàwó rẹ̀ òṣùmọ́jẹ̀mú tó fi lè fẹ́ pé ṣùgbọ́n ẹ̀sọ́ àbúrò rẹ̀ tọ̀ rárá o kò já rárá ni òjò dè láàkì tó bá jẹ pé ákìlù ti kà ẹ̀kọ́ tó ti wọlé tẹ́tí tẹ́tí sóni ìdí ìgbẹ̀dá ń sọ nìyẹn sọ fún mi sọ wúdẹ́ ní ó fẹ́ obìnrin kan ìgbà tó wá rí ìyá rẹ̀ ìpínlẹ̀ afárò ìwọ̀n sọ fún abóyá wọlé tàbí ọ̀rẹ́ tọ̀ bọ̀ ó fẹ́ obìnrin yẹn ìgbà tó wá rí ìyá obìnrin yẹn ìgbòmìnir yẹn wá wù ju ìyàwó tó fẹ́ ìgbọ̀nsí wa ní ẹgbẹ́ sí o ọlọ́kà ọ́ tó mọ̀ tó fẹ́ wọ́n ti kú lẹ́yìn ìgbà náà kò fẹ́ ìyá rẹ̀ ọkùnrin wa kọ obìnrin ó fẹ́ ìyá ìyá rẹ̀ ti wá bí ọmọ fún un lẹ́yìn ìgbà náà fáwọn bẹ́ẹ̀ mọ̀sùn wá wá sí mẹ̀dínà ọ̀tún wọ́n dé mẹ̀dínà wọ́n wá béèrè àwọn sọ̀hábà àwọn náà dóni mímọ́ wọ́n bá wọ́n wá sọ fọ́wọ́ bẹ́ẹ̀ mọ̀sùn gbà á kò lẹ́tọ̀ọ́ ó ṣe kí ni o ó ṣe kí ni kọ́fẹ́ ọlọ́mọ tó rùsùn ní kúfà ló wà. eléyìí ṣe àwọn tó bá sọ nípa àwọn àwọn ní tafsir sẹgbàjúmọ wọn sọ pé abdulabdul Mas'ud òun wà ní kópa abdulabdul Abbas fi àyìnà fi Makkah tàbí ni ọba ìgboro ká marina so àwọn sẹgbàjúmọ náà tafsir Qur'an abdulabdul Abbas àyìnà في مكة وبي بن كعب في المدينة عبد الله بن مسعود so عبد الله بن مسعود كوفة ló tẹ̀dó sí ọdí ọlọ́hánú majmáyé ṣùgbọ́n tó ń wá sí Mẹdínà ilé ọ̀sán pé fọ́túwọ́ tó o ṣeun orí bákan rẹ̀ nígbà tó padà sí kúfà ń kọ́ ọlọ́wọ́ àwọn sàárà o bàtà lọ́gbọ̀lọ́gbọ̀ àmọ̀sùn padà dé kúfà. ẹ̀yà àrọ́mù ìnáhà làtàmábìlà àfàríkà ó ṣe ìfàtúwà ó ní àfà ètò tá a sọ́jọ́ ní o ìjábọ̀ ọ̀tọ̀.

ojú ọ̀pọ̀lọ̀ àwọn sàábà nípa ká wá òdodo ká ìmọ̀ lọ́wọ́ àpàtó dé pàdé náà ó sọ́dà kan láì tiẹ̀ wá wọ́n jọ sọ lára ara wọn àrí wípé àkọ́wé tó sọ lákọ̀ọ́kọ́ kò ṣe kíni. àwọn sàábà yòókù kọ́ tí wọ́n wá tí wọ́n kọ̀ bá abdul masoud tí wọ́n fẹ́ dá àbùkù kan tí wọ́n yẹ pẹ́rẹ́ rẹ̀ sẹ́ni lónìí náà. wípé ẹni tó sọ̀rọ̀ ìsàbí nínú mọ̀ tó pé èèyàn sọ pé èèyàn nínú mọ̀ yẹn kò lálẹ́kù kódà kò bá sí kódà kó bá sí kí ni máa fi jẹ́ pé ẹni tó ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ sí irú bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ bíbẹ̀ àgbà ìbẹ̀rẹ̀ yìí sọ ó gbìyànjú ṣùgbọ́n ó sì náà àpòsákèésì pẹ̀lú ṣòro pẹ̀lú ẹ̀kọ́ kò sì yọ kúrò lágbóolé akẹ́kọ̀ọ́ mímọ́ ìgbìmọ̀ kò sì yọ kúrò ní súnà àti kò yọ kúrò ní àsàlàfíà tó àbúlé àbúrò mọ̀tò dọ̀dọ̀ là á lò ó sọ̀rọ̀ àdẹ́tọ̀ àwọn sọ̀rọ̀ àbàwọn yìí páàsì rọ̀ ó padà pé ara ò ní sókè bẹ̀rù ò lè ò lè fẹ́ arábìnrin yìí tó àfáwì ó ti ká gbọ́ ááyà eré ìtàkà síwájú ẹ̀ yé pé àwọn ìpẹ́tẹ́ wọn sọ̀rọ̀ àwọn ọ̀tá láti sọ fún wa ẹ̀ iye tó ń ṣẹlẹ̀ nílé ayé ni o tó bá ń gbà wọn oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwùjọ wa náà ẹ mọ̀ pé ọ̀tún ṣẹlẹ̀ náà. bákan náà nínú ìtọ́tọ́ bàbá aláṣọ bàbá àwọn ọ̀tá ààrẹ tó mẹ́nu bà níbi àyà òun náà ni kéèyàn ṣe jámù láàrin àwọn tọ́jú máa ó mẹ́ta tó tẹ̀ tẹ́ da ọmọ ìyá pèlè méjì tẹ̀ dà pọ̀. nínú àwòrán tó fẹ́ ń gbà wá obìnrin àti ọmọ lápòjọ́ níṣẹ́ obìnrin yìí ó fẹ́ lọ ilé ọkọ. ṣé ẹni yẹn tó ó ti ti bí ọmọ fún ẹ̀kan rí tí ẹni fẹ́ obìnrin yẹn àti ọmọ ọkọ rẹ̀ míì ṣúra ẹ sórí ẹ ajé àyè ajé àálè ìyẹn bẹ́ẹ̀ fẹ́ ajé ti fẹ́ bí ó ti lọ́kọ̀ kẹtẹ́lẹ̀ rí ọmọ ọkọ rẹ̀ yẹn kìí sọ̀rọ̀ bíbù kìí sọmọ tí ẹ ò tẹ̀gbọ́n àdìpẹ́ àti sọ̀rọ̀ bíbù yẹn bọ́ ọmọ ọkọ rẹ̀ yẹn sáà lè fẹ́ pọ̀ mọ́ òun ṣe súra táwọn ọ̀rẹ́ tẹ̀sí mo sọ àwọn ọmọ náà yẹ. àkọ́kọ́ náà bóun ni òun ṣe jẹ́ sí ọmọ ọkọ rẹ̀ jù àwọn onímọ̀ ní pé ta lè gbé sábẹ́ àdìgámọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé. wọ́n ní àfa àwọn àbúlá ìgbèjà ọkọ̀ jẹ́ màá bẹ́ẹ̀ rẹ̀ lẹ́tì alẹ́ yìí wọ́n bá àti yìí. ó ṣe ìgbàmọ̀ àtàkùn gbogbo bẹ́ẹ̀ ó ní Abdullahi bin Jafar ó ṣe jábọ̀ láàrin lẹ́yìn bint Mas'ud àti anahshaliya ó ṣe jábọ̀ láàrin Layla bint Mas'ud àti anahshaliya. وكانت امرأة علي رضي الله عنه وبين أم كلثوم بنت علي لفاطمة رضي الله عنها فكانت امرأتين. بغض ما صار مين كلمة ابن خالد وابن عبد الله بن صفوان صفوان أزوج امرأة رجل من ثقيف وابنته يعني من غيرها so wọ́n fẹ́ ìjọba ẹsẹ̀ nígbà yìí pé wọ́n fẹ́ yọ sábàtà fẹ́ àtẹ́jú ọ̀wẹ́ ní ọ̀pẹ́ ọ̀pẹ́ ìlànà ní plan ọmọ ìyá méjì ìbejì ìgbàgbọ́ àràmù. ṣùgbọ́n àwọn ẹbí ìdọ́jọ́ pé wọ́n ní àwòrán àwòrán wọ́n jọba ẹgbẹ́ òun wà tàbí ọmọ ìyá náà ìyá wọn kan náà ẹ̀kúnmọ́sẹ̀ láwọn ilé tí ó bá fẹ́ ẹgbẹ́ àwọn ẹlẹ́dẹ́ ẹgbẹ́ gbà rẹ̀ ọ̀dẹ̀ kan sáàdọ̀ ọ̀dẹ̀ kan ẹgbẹ́ ìgbà àti mi bọ̀dá mi ẹni máa pera yín irú láàyè àpèjẹ gidi o ìkọ̀ fún yẹn ò délẹ̀ o ilé ìtọ́ àti àwọn bẹ́ẹ̀ bí àwọn àrùn gbogbo màdà lá ojú rẹ̀ agbolé ni lọ́ba ẹ̀ ẹgbẹ́ yẹn ti dára nípa ah, àwọn ọmọ agbolé kíkan rẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀jẹ̀ ẹ̀yìn tó ìgbà àtàbúrò ló fìlà àkíkọ̀ bọ̀ ẹ̀gbà àtàbúrò náà ní agbolé ọkùnrin tó wá fẹ́ àbí kìnnìkan ó tó fẹ́ àti kìnnì kan nínú a nọ́ọ̀sù àgbo ilé kan náà eléyìí kò sábẹ́ wàá tẹ̀jú náà ọ̀hún ẹ̀yọ̀ kùtùkẹ́. lójú wa lójú àwọn aráàlú lójú ká ọ̀yà nígbà ìsàgbó ilé kan náà wọ́n ti jọ bọ̀ ṣára ìṣúgbà tí òbúrú níbi eléyìí. àwọn nǹkan yìí èèyàn gbọ́dọ̀ mọ̀ tàlà lè fẹ́ tàlà lè fẹ́ nítorí wípé àìmọ̀ kò lè fẹ́ kí wọ́n fẹ́ra wọn àwọn àwọn wọ́n yẹ kí wọ́n fẹ́ra wọn àbí kò yẹ kí wọ́n fẹ́ra wọn. ní àpótẹ́ lábala àwọn mọ̀hàbàbá ilẹ̀ nìta àwọn tẹ́ máa sọ̀rọ̀ hàn wọ́n ta àrùn tó ní ààyè fẹ́. àdúgbò wa sọ́nà lọ́wọ́ àmì sọ́nà àti láyé ìtura ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n àti wà àmì mẹ́tì hà. èèyàn fẹ́ obìnrin ó tún wá lọ fẹ́ ẹgbẹ́ bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ níbi. tàbí níbi yóò sọ pé ìdúnwẹ̀ṣẹ̀ òkúta yìí ọ̀rẹ́ mi máa ń sọ̀rọ̀ òkúta yìí èmi wọ́n ti òkúta yìí ẹ̀ á sọ pé náà aráàmù ni kò wulẹ̀ fẹ́ àmọ́ rẹ̀ ṣùgbọ́n ní kẹsàn-án náà wọ́n ní àmọ́ ìyàwó òun ni à àmọ́ yìí náà àǹtí yìí àǹtí yìí ìjàkadì àǹtí rẹ̀ lápá ní èbó pè ipò tó wulẹ̀ wà náà tóbìnrin ipò tó ipò òbí yorùbá rẹ̀ yẹn náà yìí nítorí táà sọ ni pé obìnrin èèyàn fẹ́ obìnrin ẹ̀yẹ́ wá lọ fẹ́ ẹ̀gbẹ́ bàbá rẹ̀ tàbí àbúrò bàbá rẹ̀ èèyàn lọ fẹ́ pẹ̀lú sọ́bà ìkùnmọ́ wà ní. Sògèrèsè tó haramu náà ni láàyè wá nílẹ̀ ìpàdé sọ pé láàyè ìjọba ọ̀bẹ ìjọba mọ́ra sí wà á mọ̀tí à. Wà náà bẹ́ẹ̀ ìjọba mọ́ra sí wà fọ́n láti à. Bẹ́ẹ̀ ni àbúrò sí fún ààrẹ obìnrin àtàbúrò ìyá rẹ̀ lóbìnrin àbẹ́tọ̀ ìyá rẹ̀ lóbìnrin kan olóṣèlú bí wọn máa ń wá tẹ́tí lọ́ba ìrìn òkúta ìlú ní ojú òkúta ìlú àdín ti gbé wáyé pé àbùrọ̀ṣe jámù láàrin obìnrin àbùrọ̀ṣe obìnrin ká tó wá fẹ́ ẹ̀gbẹ́ bàbá rẹ̀ lóbìnrin àbí àbúrò bàbá rẹ̀ lóbìnrin tàbí ẹ̀sẹ̀ ẹ̀gbẹ́ pópó kí lẹ́wà bàbá àbí ẹ̀gbẹ́ ìyá rẹ̀ lóbìnrin àbí àbúrò ìyá rẹ̀ lóbìnrin àbùrọ̀ṣe kí ni o àbùrọ̀ṣe ọ̀pá àbùrọ̀ṣe nítorí pé tẹ bá wo ṣẹ̀dá Islam ẹ rí i pé ṣẹ̀dá àkókò èdè bó ló ti bóun ó ti máa ṣe gan-an ìjọba òṣèlú bóun ó ti máa ṣe lára ṣùgbọ́n ẹ rí i pé ẹnìkan wà nínú kejì ẹnìkan wà mẹ́wọ̀n so Islam ó pọ̀ fún wa ká pa àwọn olúwo pèrè méjì báyìí bàbá wọn pọ̀ àṣọkọ̀dọ̀ olùkọ́ alọ́mọ́wà àríjì wa gbọ́dọ̀ mẹ́sàn-án pé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ látọ̀ tó bá lọ́rọ̀ pé bẹ́ẹ̀ ni lẹ́sùn wánu hadithi pé a gbọ́dọ̀ ṣe jámù láàrin obìnrin méjì tó jẹ́ pé ipò tí wọ́n wà síra wọn tó máa ti jọ nílé. so wọ́n fẹ́ obìnrin kò tún fẹ́ àbúrò bàbá rẹ̀ àbí àbúrò ìyá rẹ̀ kẹwàá ti sọ pé lẹ́ẹ̀kan náà náà ló fẹ́ wọn. eléyìí kan nípa àwọn kan tí ṣẹ̀dá Islam eléyìí tí ó kàn fún wa. nínú nígbà bá wàjá bí àwọn àbẹ́gbà bá sọ قل لا تزاهم من زاه ما أبوك لا تزاهم من زاه ما أبوك زبدك زوج أمك زوج أمك أو قني قل دائما يتزوج امرأة زوج أمه قل أبيري أقوى يعرف Yorùbá rẹ̀ ìyàwó ọkọ ìyá rẹ̀. Ó mọ̀ sí pé ọkọ ìyá rẹ̀ ó tún ní ìyàwó mi. Òun á wò pé ìyàwó ọkọ ìyá àwọn yẹn rẹ̀. Ọjọ́ ìjọba ti ní ara rẹ̀. Ìbá tó dáhé ẹgbẹ́ àbá. Ẹgbẹ́ àbá bàbá dùn. Torí pé ẹni yẹn náà ipò tó ti wà sí ọ ọkọ ìyá pápá ọ̀rùbá ní òkèta máa ń sọ lẹ́ọ̀ ní kíní kan ìgbà ẹ̀sùn wọn lòwe tẹ̀sí ọpátá máa sọ abala rẹ̀ náà àárẹ̀ so eléyìí sínú àwọn kan tí àbúrò pé àbúrò pé ọwọ́ fa ìdààmú àṣùbọ̀ àwọn kan lójú nípa àwọn tá a fẹ́ fẹ́ àti aláàṣù hàn wọ́n ta ara eléyìí ti gba ojú ó ti gbajúmọ̀ láwùjọ wa báyìí o tó ń gbé àwọn èèyàn wọn bùkátà ẹ̀fẹ́ wa ẹ̀fẹ́ gbọ́ oníwájọ́ náà jù náà ń bàbá bọ́rọ̀ rẹ̀ jù ọmọ àbí ọmọ ọgbẹ́yàwó bàbá rẹ̀ jù tọ́lá àwọn ẹlẹ́ṣẹ́ wájú so àwọn ẹlẹ́ṣẹ́ Islam haram so láwọn agboolé tí a jáde àwọn ọba ìkẹ̀kẹ̀ ìsúnlọ́pọ̀ àtúmọ̀sùn ìyànlọ́pọ̀ lẹ́yìn ọba haram. Mo tún bẹ́ẹ̀ gbẹ́dá pẹ̀lú ìsúnlọ́pọ̀ lẹ́yìn ọba ní bẹ́ẹ̀ pé àwọn bá kú ọmọdà ìwádìí ló sọ. wọ́n wá rí pé àwọn ìyàwó rẹ̀ kéékèèké nínú àwọn kí lọ́mọ pé àwọn ọmọọba prince ẹ̀ eh, kí lọ́mọ pé àwọn ọkùnrin wọn ọmọọba náà ni. so ọmọọba ó sùn tó wà ní ọjà kó ló ti fẹ́ di ọba padà ààrẹ mọ́ ààrẹ mọ́ so àwọn ààrẹ mọ́ àwọn ni wọ́n mọ̀ sún àwọn àwọn ìyá wọn ló àwọn bàbá wọn ló kú àrà mi lè ẹ̀rẹ̀ ń pèsè ẹ̀mẹ̀ nílẹ̀ nílẹ̀ yorùbá àbí òsì tó haram tó mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé èèwọ̀ haram lọ́nà àwọn nǹkan yìí àbí Allah subhanahu wa ta'ala ó ó dákú ó ṣàlàyé sọ wa níbi àwọn kan tó ṣe léèwọ̀ tó yẹn gbọ́dọ̀ gbọ́ ọmọ nǹkan tó ṣe léèwọ̀ kí ẹ má bàa lọ jù ní ìlú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala mọ́sálà ìfọ̀ àti àgbóyè ìrọ̀bá ilé tí àríṣọ ìfúdí àsìkò tuntun ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ mọ́sálà ìgbàdé mọ̀sùn wa ọmọ àmọ́ tó ṣe wájà àǹfààní àyíká ìtàn òtún náà so àrùwá sọ́tún nìfà àyà twenty three àti àyà twenty four á gbìyànjú káàlẹ́ ká tó lọ pásítọ̀ wò àbájẹlé ìgbìyànjú náà ti sọ àwọn tá àbọ̀dún fẹ́ ní obìnrin ẹ̀sùn fún wọn tí wọ́n fẹ́ fẹ́ yàwó ìgbàwó tó yẹ pé lẹ́yìn Yorùbá wọ́n fẹ́ fẹ́ ọkọ̀ àwọn fẹ́ fẹ́ yàwó fún ẹ̀ ń wò yín gan ó jẹ́ ní ìpìlẹ̀ yín àwọn sọ ní tí wọ́n mọ̀ bèèrè bó jẹ́ pé nígbà míì tó bá bèèrè agboolé nǹkan kan àwọn àṣírí mi lè ṣe kí o ọ̀rọ̀ padà sí ìgbẹ́kọ̀ oṣù sáájú ìlú tó jọ àpapọ̀ báyìí sọ àjọ ọlọ́run bá sọ àwọn ọ̀tá àwọn ìgbìmọ̀ ìwà kárọ́lì wọ́n ṣe aláìsí wa ní àgbọ̀yé وآله وصحبه أجمعين إن شاء الله رحمة تعالى قوابيل لعل وتوشيكم يقوى السلام عليكم ورحمة الله وبركاته نعم السؤال جزاكم الله خير. ó lè ṣe ó lè jẹ́ ká pé ju wọn fún àwọn bàbá mi ní ìbéèrè. One. Báwo Ó jọ pé hmm, àdìsí sọlá pẹ̀lú pé láti lẹ́yìn Nàìjíríà àbò. Ẹ̀jọ̀ ń pè ṣé Ibùdó àbá ti lọ sọ̀rọ̀ ẹ̀yìn àbí. Ẹ̀mí Rabaz ó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọjọ́ láàánú. أثر مثل في حديث أثر بلاد بن عباس رضي الله تعالى عنه نعم نعم Thank you.